èyí ni àṣẹ òwúrọ̀ láti ọwọ́ pásítọ̀ Babátọ́pẹ́ Samuel kí Olúwa kí ó bùkún fún yín gẹ́gẹ́ bí ẹ ṣe ń tẹ́tí sí wa. máa rí gbà láti rí ọjọ́ òní kì í ṣagbára wa kì í ṣòye wa àwọn tó mọ̀ ṣe jù wá lọ ti lọ àwọn tó gbọ́n jù wá lọ ti lọ àwọn tó máa wẹ̀ gbà jù wá lọ ti lọ àwọn tó mọnú rò jù wá lọ ti lọ àánú lèmi àti ẹ̀yin rí gbà ẹ jẹ́ ká kọrin sí láàárọ̀ yìí ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ṣe torí àánú rẹ̀ dúró títí láéláé ṣe torí agbọ́n kì í pé a mọ̀ nǹkan ṣe ló jẹ́ ká rọ́jọ́ òní kì ṣe òdodo wa ló jẹ́ ká rí ọjọ́ òní ó fẹ́ ká gbé ọlọ́run ga láàárọ̀ yìí ká kọrin sí i olúwa eh, ọba tá kò lè rọ̀ lóye ah, alágbára tá a. pé ìjọba rẹ̀ mímọ́ wa bó ṣe ń ṣe ayé bó dẹ̀ ṣe ń ṣe ayé tiwa gangan torí pé a gbọ́ràn sí lẹ́nu àwọn ọ̀nà tó mú wa tọ̀ torí pé a gbọ́ràn sí lẹ́nu àwọn ohun tá à ń rí nípasẹ̀ ìgbọ́ràn wa àti àánú tá a rí gbà àwọn ohun tí a ò tiẹ̀ gbọ́ràn sí lẹ́nu àwọn tá a tiẹ̀ retí bí ọlọ́run yóò ṣe bọ̀ torí ó jẹ́ bàbá ní ọ̀run sà bàbá tí kì í wo àṣìṣe ọmọ kó tó ṣe oore fún bàbá tí kì í wo àṣìṣe ọmọ kó tó ṣàánú fún bó ṣe tóbi tó bó ṣe pọ̀ nínú ọlá nínú ìbú ẹ̀ ló ti mú ọrẹ jáde ọlọ́run ní ìbú kan ló ti fa ọrẹ jáde fún gbogbo ènìyàn àwọn ènìyàn là ń fa ọrẹ jáde láti inú surface ló ṣe máa ń tán inú ìbùsà it is bless and bring riches to mankind. And it has also brought it to you, sir. Ó ti yọ̀ǹda ẹ̀fún yín mọ́mí sà. Ẹ wo àyíká yín, ẹ máa rí orí Ọlọ́run. Ẹ wo nínú iṣẹ́ yín, ẹ máa rí orí Ọlọ́run. Ẹ wo iná ẹbí yín, ẹ máa rí orí Ọlọ́run. Bẹ́ẹ̀ ká yí Ọlọ́run gara àárọ̀ yìí. Yí Ọlọ́run ẹ ṣé o. dúpẹ́ ṣùgbọ́n ẹni bá lárò jinlẹ̀ bí tá a ti pọ̀ la níbi ọlọ́run ẹ ṣe fún àmì tí mo rí gbà in couple of few minutes I want us to appreciate God this morning. lẹ́gùn lẹ́sìn. bless your name. Ẹ ṣé o Jésù. A ò rí yín ṣùgbọ́n ẹ ṣé o Jésù. Ẹ jóló òdodo olódodo ni yín. Ọlọ́run olódodo ni. A ò rójú yín o. A ò rójú yín ṣùgbọ́n. Ṣùgbọ́n àmójú yín fún àánú tó pọ̀. Ojú yín pọ̀ fún àánú. Hmm. A ò mọ̀lá tọ́wọ́ yín kan ṣùgbọ́n àrọ́wọ́ yín lára ohun gbogbo. Àrọ́wọ́ yín lára ohun gbogbo we see you Lord. Thank you sir. Wá gbọ́ láàrẹ̀. Ẹ ṣé o Jésù. Ẹ ṣé o Jésù. Ẹni oníròdú ò lè dúpẹ́ thanksgiving is meant for deep thinkers. ẹni bá lè ronú dáadáa ló lè dúpẹ́. ìwọ ló dáhùn gbogbo. ọlọ́run ẹ ṣé ẹ̀yin lẹ dá ohun gbogbo. gbogbo lágbogbo gbogbo ẹ̀yin gbogbo agbára ìwọ ló ní. ẹ jẹ́ máa sọ pé ọlọ́run ẹ ṣé. ẹ jẹ́ máa sọ pé ọlọ́run ẹ ṣé. ẹ jẹ́ máa sọ pé ọlọ́run ẹ ṣé. God will lift up your name. Mo ṣe sọ lẹ́kọ̀ọ́ appreciation is an application for lifting. Ẹni bá kó rẹ̀ yọ̀ǹda ọ̀pọ̀lọpọ̀ fún ẹni owó tí ọlọ́run ò tí ì ṣe ẹni owó tí ọlọ́run ò tí ì ṣe wọ́n ọlọ́run ẹ̀ tí ì ṣe léyìn ẹ̀ ò tí ì ṣe léyìn kí lọ́lọ́run náà tí ì ṣe. ọba ṣeré máa ṣe bí ọba ti fọ yọ ọmọ ẹ ṣe oyè sí ọlọ́run tẹ̀ ń pọ̀ mí lé. olójú àánú ọlọ́run ẹ ṣé o jésù ẹ ṣé o ọlọ́run tó ṣàánú fún àti ohun tí ò tí ṣe ní ìmọ̀lára pé ó ti sọ ọlọ́run yóò ṣe ẹni tí èèyàn bá gbọ́kànlé òun ló máa ń dúpẹ́ rú ìdájọ́ ẹ̀ṣẹ́ rú ti ṣe eléyìí lórí àti mọ̀ pé ó máa ṣe é àánú ọmọ àwọn ojúlùmọ̀ wa bàbá ní gbọ́ àwọn ọmọ àtẹ́gbẹ́ tó bá gbọ́ ìṣù alówó nínú wa ti máa máa dùn tọ́lá àmọ́ pé a sọ̀rọ̀ má tà sí wọn. ọlọ́run ọba mi tó wá dá gbogbo ayé kí ló dé tó lóun ó ṣe ṣùgbọ́n tó tí ì ṣe tá a wá ń mì kan mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run láàárọ̀ yìí kábíyèsí ẹ ṣé o ẹ jẹ́ ká dójú ti èṣù gbogbo ohun tó bá ti ń sọ pé ká má dúpẹ́ lọ́wọ́ ọlọ́run iṣẹ́ èṣù ni when you begin to see the pictures of the bad things that he has done sir it is not God mo fẹ́ ká máa share i want you to keep sharing this mo fẹ́ ká pọ̀ kájọ ní ọlọ́run láàárọ̀ yìí mo fẹ́ ká bẹ̀rẹ̀ sí invite àwọn èèyàn thank you bro ayọ̀ i have a word for you today mo ní ọ̀rọ̀ sàwọn ọmọ mi sí láàárọ̀ yìí ṣùgbọ́n ẹ̀ka kákọ́ ìní àtúbàjáyé wọ́n rán mi sí láàárọ̀ yìí ṣùgbọ́n ẹ̀jẹ̀ ká kọ́kọ́ kan lẹ́kùn bàbá mi pẹ̀lú ìlú sà wọ́n rán mi sí láàárọ̀ yìí ṣùgbọ́n ẹ̀jẹ̀ ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún oore oore ńlá tó ti ṣe pé àti ẹ̀jí láàárọ̀ yìí kò sí promotion nínú ilé wa nípasẹ̀ wa ọlọ́run ò ẹbí wa pa wálẹ́kún I want you to keep sharing it and invite people. Oh, ta ló lè bá ọ̀dọ́ gbà? Eh, ta ló lè bá ọ̀dọ́ gbà? lights. kàríà yín kó ba kàríà yín jẹ́ kílẹ̀ ò bá sọ ó ní pé ìbá ṣe mú àní psalm one twenty four i want us to worship god in that with that one twenty four just imagine àwọn nǹkan tí ọlọ́run ti ṣe nígbà tó kù díẹ̀ kí accident yẹn ó ṣẹlẹ̀ nígbà tó kù díẹ̀ ó ní ìbá má ṣe bí olúwa tí ó ti wà ní tiwa kí ni kí sítẹ́lì wa kó wí nísinsìnyí kí ni kò sọ verse two ó ní ìbá má ṣe pé olúwa tí ó wà ní tiwa nígbà tí àwọn ènìyàn dúró sí wa pé àdèmà bọ̀bọ̀ yìí ti ń ṣe bí pé òun gbọ́n jù ṣé òun nìkan ni ó ti máa ṣe pé òun lóye jù sà mọ́mì ọgbọ́n yín bí àwọn èèyàn nú bí ọlọ́run ṣe ń yọ̀ǹda orí ọ̀fẹ́ fún yín láti gbé ọ̀rọ̀ kalẹ̀ ní ọ̀nà tí ó mú kí àwọn èèyàn ó gbọ́ràn yẹn ó ń bí ẹlòmíì ẹni bá dẹ̀ ti sọ àyànmọ́ ẹ̀nù ló ń bínú àyànmọ́ ẹlòmíì ẹni bá ti sọ ògo títí ẹnu sà ló ń bí ara kárátà àwọn tó bá ti sọ àyànmọ́ tí wọ́n nù ní ṣùgbọ́n wọ́n pọ̀ láyìíká tó dé ẹni tí ò bá sí nínú olúwa bí ò bá sí nínú olúwa sà kò lè discover ara ẹ̀ I want you to appreciate him this morning onírígbà náà ni wọn ìbá gbé wa mì láàyè ní ìgbà tí ìbínú wọn rú sí wa pé ṣé màmá yẹn nìkan náà ni ṣé bàbá yẹn nìkan náà ni ó ní wọn ò bá pé ẹni bá rí ìrànlọ́wọ́ ọlọ́run gbà ẹni bá ti rí ìrànlọ́wọ́ ọlọ́run gbà ọ̀tá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni àgàgà kó tún á rí ìrànwọ́ gbà torí ìrànlọ́wọ́ àti ìrànwọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ibi tí mò ń lọ láàárọ̀ yìí nìyẹn sà ẹni bá rí ìrànwọ́ ọlọ́run gbà olùrànlọ́wọ́ ò lè wọn torí pé divine project ló ń ṣe ní àwọn ibi tó bá ti kù díẹ̀ fún bí àwọn yóò rán èèyàn sí irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n wò pé àṣírí ẹ̀ máa tú ó dẹ̀ máa hàn yìí tí kò dẹ̀ hàn wọ́n ń wo ọjọ́ tí ó ṣàpadà pé ìwọ mo ti sọ ẹ̀ mo ti sọ ẹ̀ ó ti ṣe gàlégàlè jù báyé ṣe rí kọ́ nìyẹn sà ṣùgbọ́n ọlọ́run tó wà ní títí wa ó ní ìgbà tí ìbínú wọn rú sí wa àwa kàn dẹ̀ ń ṣe tí ọlọ́run rán wa ní we are just carrying out God's ordained divine assignment for our lives but in carrying out those activities in carrying out those projects they are there to say rárá sà kò ní ṣeé ṣe ó ní ìgbà tí ìbínú wọn rú sí wa ó nígbà náà ni agbéraga omi ìbá borí ọkàn wa ọlọ́run tí èdè kò ní ayé borí wa ó ní olùbùkún ní fún olúwa olùbùkún ní olúwa tí kò fi wá fún wọn bí ohun ọdẹ fún ẹ̀yìn wọn verse seven ó ní ọkàn wa yọ̀ and that is what we are doing this morning ọkàn wa yọ̀ we are happy. We are felicitating our Father, thank you for making sure that all these things, all those problems, all these difficulties did not come to pass, did not was we were overwhelmed. Kò dá wa dúró ní ìrìn àjò àyànmọ́, kò dá wa dúró ní ìrìn àjò ògo, à ń tẹ̀síwájú. Ó ní ọkàn wa yóò yọ̀ bí ẹyẹ jáde kúrò nínú òkun apẹyẹ. Òkun já àwa sì yọ̀. Ó ní òkun já àwa sì yọ̀ okùn jáàsà ó ní àwa sì yọ ibi tí mo lọ láàárọ̀ yìí nìyẹn ó ní okùn yẹn já nígbà tó ṣàlàyé gbogbo tó ṣẹlẹ̀ sí láti verse one títí di verse seven ó ní pẹ̀lú gbogbo bí ogun ìṣepọ̀ tó níbi iṣẹ́ pẹ̀lú gbogbo bí ogun ìgbéyàwó ìṣepọ̀ tó pẹ̀lú gbogbo bí ogun ìlera ìṣepọ̀ tó pẹ̀lú bí gbogbo ogun ètò ìṣúná ìṣepọ̀ tó pẹ̀lú gbogbo láti january títí pẹ̀lú gbogbo ogun ìṣepọ̀ tó sà ohun tó wá sọ tó fi káàpù ẹ̀ ni pé okùn já ó ní òun sì yọ ọ̀rọ̀ àṣẹ àkọ́kọ́ rèé tí mo sọ sínú ayé mo pàṣẹ gbogbo ní ìdè tẹ́ ẹ wà láàárọ̀ yìí bí ẹ̀rí ọkùnrin yìí bí ọkùnrin yìí bàbá wa Dáfídì ṣe ń sọ wípé ní gbogbo tí òun là kọjá ó ní sọ́mùrì ẹ̀ ní pé okùn já ó ní mo yọ sà nínú ẹ̀ àwọn kan ò lè sọ̀rọ̀ yẹn pé okùn já torí pé wọ́n bá okùn ayé lọ wọ́n bá ìbínú yẹn lọ ìbínú yẹn bó ṣe ń rú sí wọn bí ìbínú àwọn èèyàn ṣe ń ru sí wọn ìbínú yẹn gbé wọn mì bí wọ́n ṣe jù wọ́n sínú òkun wọn ò lè jáde wọ́n kú síbẹ̀ bí àwọn èèyàn ṣe ń wò wọ́n tì lára tì lára wọn ò lè já ọkùnrin yìí ní o ó ní òkun já o ó ní mo sì yọ o ìyẹn túmọ̀ sí pé ohun tó bá mú kí ọlọ́run lè mú kí ọkùnrin yìí kó yọ nínú okùn ayé kó yọ nínú wàhálà ayé sà ó ṣetán láti yọ ẹ̀yin náà nínú wàhálà tẹwàá yìí mo pàṣẹ mo sọ̀rọ̀ bí ìránṣẹ́ olúwa bẹ́ẹ̀ tí ń wọ inú ọ̀sẹ̀ yìí lọ ọ̀rọ̀ àṣì àkọ́kọ́ rèé fún ẹni tó ní ìgbàgbọ́ gbogbo inú ìdè tẹ́ ẹ ti wà lọ́jọ́ ti pẹ́ mo pàṣẹ ó já láàárọ̀ yìí oh my god <laughs> oh gbogbo okùn tẹ́ ẹ ti wàṣà gbogbo okùn gbèsè tí lockdown ti tì yín sí gbogbo okùn disappointment gbogbo okùn ìjákulẹ̀ tẹ́ ẹ wà mo pàṣẹ gbogbo okùn báwo ni mo ṣe máa wá ṣe báyìí iwájú dí ẹ̀gbẹ́ dí ẹ̀yìn dí mo pàṣẹ láàárọ̀ ìṣà wọ́n rán mi sí yín mo pàṣẹ okùn yìí já láàárọ̀ yìí okùn tí wọ́n sọ yín sí tàbí èyí tẹ́ ẹ sọra yín sí tàbí èyí tí ogun ìdílé sọ yín sí tàbí èyí orílẹ̀-èdè ó sọ yín sí orílẹ̀-èdè tẹ́ ẹ wà tó sọ yín sí wọ́n rán mi sí yín sà àti ní ìlú yà àti ìlú ọba kò síbi tí ọwọ́ ọlọ́run ò sí. Si mo pàṣẹ láàárọ̀ yìí mú lókun yìí já dànù mo fẹ́ kẹ́ máa fi ìgbàgbọ́ bá mi lọ láàárọ̀ yìí mi ò mọ irú okùn tẹ́ wà ìbájẹ́ inú okùn àìní ìlera ni ìbájẹ́ okùn àìnísù àìnísinmi nínú ìdílé ìbájẹ́ okùn àìgbọ́n ìbájẹ́ mo pàṣẹ nínú okùn tẹ́ ẹ̀ bá wà láàárọ̀ yìí mo ló já dànù okùn ìdílé okùn aya ọ̀run okùn ọkọ ọ̀run okùn ìfàsẹ́yìn okùn ìdènà mo pàṣẹ láàárọ̀ yìí mo ní ó já dànù nínú ayé yín sà gbogbo ohun tó ń pa yín lẹ́kùn inú òkun tẹ́ ẹ wà tó mú kẹ́ ẹ máa sunkún ẹni bá wà nínú òkun kò sínú ìtura wọ́n máa wò wọ́n ní this boy is actually doing fine but sà but nínú ẹ̀ ó mọ̀ pé òun ò do fine A picture la rí orí Facebook everything is fine sir. but inside sir, ó mọ̀ pé kò fine mi ò mọ irú okùn tẹ́ ẹ wà arán mi sí yín láàárọ̀ yìí mo pàṣẹ mo ní yẹn ó já dànù okùn àìní ìrànlọ́wọ́ àti olùrànlọ́wọ́ verse eight yẹn ó sọ̀rọ̀ kan tó ní agbára mi ò dẹ̀ ń fẹ́ ká mi ìsẹ́ gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà online I want you to hear clearly ó ní ìrànlọ́wọ́ wa ń bẹ ní orúkọ olúwa tí ó dá ọ̀run òun àti ayé ó ní ìrànlọ́wọ́ wa ń bẹ lọ́wọ́ olúwa nígbà tó já tán àwọn ẹ̀rí ẹ̀ ló ń ṣàlàyé yẹn ó sọ ó ní mo fèsì wàhálà mo fèsì ibi ó ní ṣùgbọ́n okùn wa ti já báyìí ó ní ìrànlọ́wọ́ wa ń bẹ ẹgbọ́ olùrànlọ́wọ́ àti ìrànwọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni olùrànlọ́wọ́ is a bailout divine way of bailing us out because we are children of God we can help helper may come and go but help does not go from a man that has possessed it <laughs> ṣó yẹ yín sá olùrànlọ́wọ́ àti ìrànwọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo máa gbàdúrà fún olùrànlọ́wọ́ fún yín torí àwa kan nílò ẹ̀ lọ́wọ́lọ́wọ́ níbi iṣẹ́ wa ní àwọn tá a dáwọ́lé níbi òwò wa àwa kan nídìí olùrànlọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ sà bí n bá ti ń gbà mo máa tún gbàdúrà fún ìrànwọ́ fún yín mo pàṣẹ olùrànlọ́wọ́ tẹ́ ẹ nílò olùrànlọ́wọ́ tipátipá ó ń lọ́wọ́ àwọn èyí tá a fi inú fẹ̀dọ̀ ṣe èyí tẹ́ ẹ nílò ní ìkóríta ayé èyí tẹ́ ẹ dé yìí tẹ́ ó fi wọ ìpele mi ẹja lẹja ń jẹ sanra ènìyàn lèèyàn ń gùn gòkè mo pàṣẹ mo ní olùrànlọ́wọ́ tẹ́ ẹ nílò tí ó gbé yín kúrò ní ipò tẹ́ wà yìí lọ sí ipò mi mo ní ó yọ sí yín lọ́sẹ̀ yìí lọ́sẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ olùrànlọ́wọ́ tẹ́ ẹ nílò mo ní ó yọ sí yín lọ́sẹ̀ yìí nídìí iṣẹ́ yẹn ni sà nídìí nínú ilé ni olùrànlọ́wọ́ tẹ́ ẹ nílò mo ní ó yọ sí yín olùrànlọ́wọ́ bí ọgbọ́n tẹ́ ẹ nílò ọgbọ́n àti òye tẹ́ ẹ nílò láti solve problem yẹn mo ní mo pàṣẹ láàárọ̀ yìí mo ló yọ sí yín láàárọ̀ yìí mo wá ń sọ̀rọ̀ ìrànwọ́ ìwé first chronicle chapter twelve verse twenty-two ó ṣàlàyé ẹ̀ dáadáa olùrànlọ́wọ́ máa ń wá bí èèyàn ó dẹ̀ máa ń wá bí ọgbọ́n bóyá a rí access sí àwọn kan tó ràn wá lọ́wọ́ but ìrànwọ́ ọwọ́ ọlọ́run ló wà our present help in the time of trouble ìrànwọ́ ọwọ́ ọlọ́run ló wà ìrànwọ́ túmọ̀ sí ohun tí ọ̀run fẹ́ ṣe ní ayé tó wá ń wá èèyàn tó máa yọ̀ǹda ẹ̀ fún pé kó spearhead ẹ̀ kó ṣe atọ́kùn fún bí èèyàn bá rí ìrànwọ́ gbà láti ọ̀run olùrànlọ́wọ́ ò lè wọn ẹ gbọ́ dáadáa bí èèyàn bá ti rí ìrànwọ́ gbà <laughs> láti ọ̀run olùrànlọ́wọ́ ò lè wọn ìrànwọ́ comes in forms of vision that God has given to a man or a help that heaven want to send to a man to earth or a project that heaven want to do heaven is in the work business of helping the earth they are problem free there but they still take responsibility if men call them láti ọ̀run wá sí ayé ẹ gbọ́ dáadáa bí èèyàn bá ti rí ìrànwọ́ gbà at every stage tó bá ti nílò olùrànlọ́wọ́ olùrànlọ́wọ́ ò lè wọn olùrànlọ́wọ́ ò kì í pẹ́ wọ́n kàn máa ń sáré wá jẹ́ iṣẹ́ tán bá rán wọn ni ṣùgbọ́n ìrànwọ́ ọlọ́run ló máa ń mú kí olùrànlọ́wọ́ tí èèyàn nílò ní gbogbo ìkóríta wá oh first Chronicles chapter twelve verse twenty-two ó ní pé láti twenty-one ó ní wọ́n sì ń ran Dáfídì lọ́wọ́ sí ẹgbẹ́ ogun ẹgbẹ́ ogun náà nítorí gbogbo wọn ni akọni ènìyàn wọ́n sì jẹ́ olórí nínú àwọn ọmọ ogun verse twenty two ó ní nítorí ní àkókò náà ní ojoojúmọ́ ẹ gbọ́ dáadáa ó ní ní ojoojúmọ́ ni wọ́n ń tọ̀ dáfídì wá láti ràn án lọ́wọ́ títí ó fi di ogun ńlá gẹ́gẹ́ bí ogun ọlọ́run ṣẹgbọ́n ẹgbọ́n ọ̀run fẹ́ ṣàkóso ayé ọ̀run ń wá ọba tí ó jọba lórí Ísírẹ́lì kí ọ̀run lè pàṣẹ fún ayé ọ̀run ń wá ayé tí àwọn ó là kọjá tí ó mú kí ìtura ó bá ènìyàn wọ́n wá rí Dáfídì ṣùgbọ́n ara àwọn irinṣẹ́ ara àwọn strategy tí Ọlọ́run ó fi ti ayé ba òun ni láti jagun Dáfídì jagunjagun ni ṣùgbọ́n òun nìkan ò lè dá ṣe é bẹ́ẹ̀ bá wo kárátà irú àwọn èèyàn tí wọ́n wà nínú ogun dáfídì ẹ rí i pé wọ́n ń ṣe irú èèyàn kan náà àwọn kan wà àwọn ọmọ kànàkànà lò àwọn kan wà àwọn ọmọ idà lò àwọn kan wà àwọn ọmọ ọ̀bẹ lò àwọn kan wà àwọn lè fèsì ọ̀pọ̀lọpọ̀ ènìyàn oríṣiríṣi àwọn ènìyàn sà bẹ́ẹ̀ bá rí ayé tí ó rí ìrànwọ́ ọlọ́run gbà olùrànwọ́ onírúurú ló máa rí àwọn kan wà ọgbọ́n náà dájọ́ fún àwọn kan wà wọ́n á fún ní ìmọ̀ àwọn kan wà owó náà kó fún àwọn kan wà ọkàn máa sọ̀rọ̀ ẹ̀ kiri níbi tó bá ti ń sọ their own job is to keep advertising the person depending on what heaven has committed into that person's hands oh God sir bàbá kan wà tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ sir ọlọ́run ti yọ̀ǹda ìran fún yín ó ti yọ̀ǹda ìrànwọ́ ṣùgbọ́n ẹ nílò ìrànlọ́wọ́ mo pàṣẹ torí gbogbo ìran gbogbo ìrànwọ́ tí ọlọ́run bá rán sí èèyàn ló máa ń ní ní èṣù máa ń fẹ́ àtáàkì In fact, one of the evidences that God has sent help to you, it is the enemy that surrounds you. Wọ́n ní rárá o, bẹ́ẹ̀ bá gba ọkùnrin yìí láàyè láti rí ìrànwọ́ yìí láti rí lò. Á dẹrùn fún ayé, business ti wà ní ládẹ̀ ti mú kí ayé kó má lọ déédéé. Bàbá, Ọlọ́run ti yọ̀ǹda ẹ̀ fún yín, mo pàṣẹ olùrànlọ́wọ́ tẹ́ ẹ nílò tí ó mú kí ìran yìí ó ṣeé ṣe fún ayé tí ó mú kí ìdẹ̀rùn ó dé bá ayé láàárọ̀ yìí bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ó yá kẹ́ ẹ lọ rí gbà <laughs> oh my god mo pàṣẹ sà níbikíbi tẹ́ ẹ wà olùrànlọ́wọ́ tẹ́ ẹ nílò àti òyìnbó àti èèyàn dúdú àti adúláwọ̀ gbogbo olùrànlọ́wọ́ tẹ́ ẹ nílò láti rí i pé ìran yìí tí ọlọ́run ti yọ̀ǹda fún yín ó wá sí ìmúṣẹ mo pàṣẹ ní orígun mẹ́rin àgbáyé tí wọ́n wà gbogbo àwọn ibi tó ti wá bá dáfídì yìí dávidi ò mọ o wọ́n sọ wípé bẹ́ẹ̀ bá rí criteria wọn wọ́n ní olórí ni àwọn èèyàn wọ̀nyí ẹ̀sà àwọn ìran kan wà tó máa attract àwọn èèyàn lásán àwọn èèyàn tilẹ̀ ìran kan wà ìrànlọ́wọ́ kan àti ọ̀mọ́ ń gbà lọ́wọ́ ọ̀run tó máa attract àwọn tó wà lókè àwọn tó wà lókè they are skillful people that when they handle things for you they handle it excellently they are God people that God has trained in their big in their in their excellency ṣùgbọ́n ipá ni ọlọ́run máa fi ń darí èèyàn bẹ́ẹ̀ wá sí irú màmá torí pé ẹ̀ ń gbóhùn lẹ́nu mi láàárọ̀ yìí olùrànlọ́wọ́ àti ìrànwọ́ tẹ́ ẹ nílò tí ó mú kí ayé yín ó wà ní ìrọ̀rùn tí ó mú kí inú àwọn ọ̀run dùn sí yín pé wọ́n rán yín wá sáyé tí ó mú kí èrè ìdí tí ọlọ́run fi rán yín wá sáyé kó wá sí ìmúṣẹ wọ́n rán mi sí yín láàárọ̀ yìí ó yá kẹ́ ẹ lọ rí gbà mo ní lọ́sẹ̀ yìí mo ní kẹ́ ẹ lọ rí gbà láti ìsìn mo ní kẹ́ ẹ lọ rí gbà kí àwọn ọ̀run kọ̀nẹ́ẹ̀tì olùrànlọ́wọ́ sí yín ìrànlọ́wọ́ tẹ́ ẹ nílò ìrànwọ́ tẹ́ ẹ nílò láti ọwọ́ ọ̀run láti mú kí olùrànlọ́wọ́ má dà nínú ayé yín láti mú kí olùrànlọ́wọ́ má dà bí mo ṣe sọ ayé tó bá ti rí ìrànwọ́ gbà olùrànlọ́wọ́ ò kì í dá wọn máa wá wọn máa lọ ni tó bá ti parí iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe sà wọ́n á lọ tó bá ti lọ ẹlòmíì máa tún wá ẹni bá ti rí ìrànwọ́ gbà èèyàn ò lè fi ṣakọ torí ọ̀run ló ń bá dòkòwò he is doing business with heaven ó lè fẹ́ mìín ó lè fẹ́ máa wọ pé ah lágbẹ́já ti ń lọ let them go in fact one of the ways to show one of the ways to show that you are in the business of heaven is that when men want to leave release them he brought them to you he may also be of need of them in another phase wọ́n ti parí iṣẹ́ wọn ni <laughs> béèyàn bá ti parí iṣẹ́ bó bá ṣì wà nínú ìrìnàjò ayé yín nǹkan míì ló wọ́n máa dálẹ̀ ṣùgbọ́n ayé tó bá rí ìrànwọ́ gbà lọ́wọ́ Ọlọ́run bí àwọn èèyàn bá ṣe ń wá wọn máa lọ àwọn kan yóò dúró torí àti kọ́ wípé wọn ó dúró láti gbé ìran yẹn ró àyà ládìyàbá ìran tí ọ̀run ní interest nínú ìran tí ọ̀run ní interest nínú sà project tí ọ̀run fẹ́ ṣe ní ayé tí máa sọ̀rọ̀ project is not only ministry sorry it is not only church but ministry different departments in the civil defence world in the broadcasting world sir God is interested in every project. He has only called some of us to minister the gospel. He has also called you to minister gospel wherever you are. Mo pàṣẹ sá. <laughs> Mo ní ìrànwọ́ tí tẹ́ ẹ nílò tí ó mú kí ìrìn àjò yín ó sáré. <laughs> Ìrànwọ́ tẹ́ ẹ nílò tí ó mú kí èrè ìdí tẹ́ ẹ fi wá sáyé kó wá sí ìmúṣẹ. Ìrànwọ́ tẹ́ ẹ nílò tí ó mú kí àwọn tó yí yín ká kí wọ́n gbé ìgbé ayé ìrọ̀rùn láàárọ̀ yìí mo pàṣẹ sínú ayé yín ó wọnú ayé yín láàárọ̀ yìí ó yá mo sọ báyìí gbogbo ohun tí oṣù yìí àwọn oṣù àwọn ọjọ́ tó ti gbà lọ́wọ́ yín nínú ọdún yìí gbogbo àwọn tí lockdown ti gbà lọ́wọ́ yín gbogbo àwọn rere tó ti gbà kó tó di december thirty one mi ò mọ bó ṣe pọ̀ tó sà mi ò mọ tẹ́ ẹ ti sọnù mi ò mọ tí ansa sì ti gbà tí process yẹn ti gbà lọ́wọ́ yín mo pàṣẹ ẹ̀ láàárọ̀ yìí ó yá ká àwọn ọ̀run ó dá padà ní ìlọ́po ah, ah, mo ní kí àwọn ọ̀run kó dá padà ní ìlọ́po lọ́sẹ̀ tẹ́ wọ̀ yìí bẹ́ẹ̀ ní ọjọ́ ṣe ń ṣì yìí má jẹ̀mú tó ṣí ọjọ́ tí ọjọ́ òfin ní ìnira láti ṣí mo ní kó ṣí ìwé ayé yín síwájú mo ní kó ṣí ìwé ayé yín síwájú ìwé ayé yín ti tí àwọn èèyàn ti kà tán pé kí ló tún kù wọ́n ní pé kí ló tún kù kí ni nẹ́sìn ó ti márì kí ló tún kù ó ti ríṣẹ́ kí ló tún kù ó ti kọ́lé kí ló tún kù kí ló tún kù ṣá mo pàṣẹ ìwé ayé yín tá a ti tì pa mo ní ó ṣí sí ìpele mi láàárọ̀ yìí ó ṣí sí ìpele mi láàárọ̀ yìí ó ṣí sí ìpele mi bẹ́ẹ̀ ṣe ń wọnú ọ̀sẹ̀ yìí lọ ọwọ́ ọlọ́run kó wà lára yín bẹ́ẹ̀ ṣe ń wọnú ọ̀sẹ̀ yìí lọ ọwọ́ rẹ̀ kó wà lára yín mo ní bẹ́ẹ̀ ṣe ń wọnú ọ̀sẹ̀ yìí lọ ibi ò ní bá yín bẹ́ẹ̀ ṣe ń wọnú ọ̀sẹ̀ yìí lọ kẹ́ ẹ délé bá a yọ̀ ní ibi iṣẹ́ yín kẹ́ ẹ ráyọ̀ nínú mọ́tò kẹ́ ẹ ráyọ̀ bẹ́ẹ̀ bá délé kẹ́ ẹ ráyọ̀ gbọ́ aláṣẹ ọ̀run mo ní gbọ́ aláṣẹ ọ̀run Jésù Kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi mo fẹ́ dúpẹ́ lọ gbogbo wa fún orí ọ̀fẹ́ àti your corporation àwọn kan tí wọ́n bá ṣe bẹ̀rẹ̀ náà yẹ̀ ti wà àwọn kan wá wọ́n ti gba ọ̀rọ̀ àṣẹ tiwọn wọ́n ti lọ àwọn tá a sọ lénìí àwọn ère tá a ti sú àṣẹ tá a ti sọ láàárọ̀ yìí ní orúkọ jésù kristi a bá yín lára mu àánú tẹ́ ẹ nílò ìrànwọ́ àti olùrànlọ́wọ́ tẹ́ ẹ nílò kọ́run kó yọ̀ǹda ẹ̀ fún yín ní gbogbo ìrìn àjò ayé yín ẹ wò ní you will not lack help ní gbogbo ìrìn àjò ayé yín sà mo ní you will not lack help mi ì mọ irú ipò tẹ́ as I was praying that was what God told me to minister he said I should minister help I have received help in various ways ẹni bá ní ìrànlọ́wọ́ ẹni bá retí ìrànwọ́ lọ́wọ́ Ọlọ́run kì í gbọ̀n á ní sùúrù tán máa mú wá ni because ó mọ̀ ọ̀kan máa mú wá e, wọn kì í fail heaven doesn't fail people They keep to their commit, I mean, to their words. And I pray that God grant help you in the mighty name of Jesus. I want you to mo fẹ́ kẹ́ pàdé mi lọ́la ní ọwọ́ aago mẹ́fà tá a máa continue six to six six to six thirty is the duration of this program and I pray God grant you grace. Gbogbo tí ẹ bá ti dáwọ́ lé ìwé máa yọrí sí rere twenty four hours sì ti pọ̀jù fún Ọlọ́run láti ṣiṣẹ́ he works very fast he works swiftly àwọn tí ọlọ́run ti rán sí kan bẹ̀rẹ̀ sí jíṣẹ́ ẹ ṣé gan i wan appreciate everyone that stayed behind god bless you.